الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيها أتبري عليك لوري الشركة eléyìí ti ṣe kájọ tòwò pọ̀. àwọn abéèrè àlàyé wa tò ní látòrí àlùmọ̀báraba àlùmọ̀báraba òun náà ni wọ́n tún pè ní alukérò. àtàní wọ́n kérò ọdún. جائز بالدنانير والدراهم والقراض جائز بالدنانير والدراهم وجاءت القراض تفسد المضاربة من الشريعة وذلك هي نجش كما جواب ẹni tó fẹ́ jọ dòwò pọ̀ ṣùgbọ́n ọ̀kan nínú àwọn méjèèjì ló lówó kí wọ́n lè fi ṣòwò ẹni kejì ò lówó ṣùgbọ́n bí èsì lówó yẹn ó lóye ọmọ nípa káràkátà ẹni tó wá lówó yóò gbowó fún ẹni tó mọ káràkátà àti tó ń lówó yẹn ló kọ pé owó mi ò ẹ lọ máa fowó yìí ṣòwò. ẹ ṣe ń gbà gbòdìdì ẹ ṣe ẹ ṣe ìlànà. ẹni tí ó lówó òun gbòòrò kalẹ̀ fẹ́ni tí ò lówó ìwọ́n tó lóye tọ́mọdé wọn ti ṣe máa ṣe káràkátà ìrànra ẹni lọ́wọ́ wà ń bẹ̀ gan. nítorí pé èèyàn bá ló tí ọmọ arú òwò lèèyàn lè máa mú owó yìí ṣe. èèyàn bá mú owó yìí lépìnì épìnì kò sí owó tó lè pọ̀ tó títàn jẹ̀ sí ọjọ́ kan. ṣùgbọ́n ó jẹ́ abáyé tá a ṣe ń sòrò tẹ́rù ń wọlẹ̀ báńjẹ ń jẹ nínú ẹ̀ kò ní hàn nítorí pé ọjà sí pé kìí ṣe ojú owó gan la ń jẹ inú èrè la ti ń jẹ. ẹni tí ó sì lówó ṣùgbọ́n tó lóye tọ́mọ nípa káràkátà tí wọ́n bá rí ẹ̀rí tiẹ̀ tó lówó tí ọmọ owó ṣe tí ó gbowó kalẹ̀ fún ọmọ ṣe é ṣe kéèyàn kú lórí irú wọn lè kú lórí nítorí pé kí láǹfààní làákàyè kí láǹfààní òye tó wọn ní nípa agbára kátà nígbà tí ọba lówó tá a lè fi tòun. ìdénà tí Islam fọwọ́ sí pípé kí alukọrọ ọmọ abẹ ọmọ ẹ là ń pè ní alùmọ̀bọ̀ọ́rọ́dá eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn òwò ilé tí islamic bank tí wọ́n máa mójútó àwọn gbowó fún ọ wọ́n lọ máa fi ṣòwò ipe bàtà bá ti parí o èrè tá a bá jẹ lórí owó yìí àwọn ọmọ yìí báyìí wọ́n lọ mú pin báyìí àbíkẹ́tì ẹ̀jẹ̀ kí wọ́n lọ lọ gbé fún báńkì bí báńkì ọmọ ti ṣe àlùmọ̀bọ́rọ̀dà lórí tí tó bá padà já béèrè pẹ̀lú ẹni wọ́n mú pẹ̀lú sì ní báńkì ọ̀hún tá a bá lè lọ lọ́nà àlùmọ́ọ́rọ́gà tó dájú ní pé àwọn ẹni tí yóò máa jẹ láàrin wa wọ́n péré jọjọ nítorí pé ẹni tó lóye láti ṣòwò tí ò lówó yóò rẹ̀ ń gbówó lẹ̀ ẹni tó sì lówó tí ò lóye nípa òwò òun náà ní ju owó rún. ọ̀rẹ́ ní gbówó fún wọn ni wọn fi ṣòwò lọ́nà tí ó rè yẹn ó fi máa bẹ ní àárín ìkíní kejì wọn. àfààní والقراض جائز القراض ọ̀tọ̀ èyí tó ń jẹ́ المضاربة ọ̀tọ̀ ìyẹn ni pé be ni aarin ikini keji won afaani je جايز القراض oto eyi to n je المضاربه oto yen ni pe ofin seria ọ̀fọwọ́ sí i. ṣùgbọ́n ó ní àwọn mẹ́jẹ̀mú nínú àwọn mẹ́jẹ̀mú rẹ̀ ó ní àníkó jẹ́ gbẹ̀dẹ̀nà níire wọ̀dọ̀rọ̀ him wọ́n yẹ pé owó la gbé palẹ̀ owó wúrà àti owó fàdákà ó dé ìta gbé palẹ̀ láti fi ṣe àlùmọ̀bọ́rọ́dá tó burú. ìyẹn ni pé ìwọ fẹ́fẹ́ gbówó kalẹ̀ owó ló gbé kalẹ̀ ètùkọ́ gbé àwọn àgbàdo kalẹ̀ fún ike àgbàdo ni mo gbé fún ọ yìí tọ́ba ti ta àpò tán ra mi rárá owó àkọ́kọ́ mẹ́jẹ̀mí. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ni kọ́ọ̀rọ̀ lẹ́hìn wọn tó gbọ́ tòtò burú wípé kọjá pé ẹ̀rún góòlù ẹ̀rún sàdákà iná làágbé sẹ́ni tí wọ́n máa fi ṣòwò nítorí pé ẹgbẹ́ àti ti mà wípé wúrà àti sàdákà ọba àrùn wómúwómú ọba àṣìdí gàárì owó náà ni wọn èyí yòówù tó bá gbé kalẹ̀ sí tó burú mẹ́ẹ̀. ولا يجوز بالعروض ṣùgbọ́n pọ̀tọ́ pàṣẹ ọjà ló kó kọtọ kọjá pé wọn ló kọjá owó ló kó fún tọ́lá yẹ kọjá lọ́ba kó fún mọ̀bárábà yẹ kò mú àti kọjá kékeré la kó fún ẹni tí ó sòwò owó la kó. bákan náà ìyẹn kọjá bí kọjá kó pásọ gbàǹjo bọ́sí kọ̀rọ̀kọ̀ ìyẹ́wò lọ gbé di ìdí rẹ̀ márùn-ún fún un àbí tó ti ẹ̀jẹ̀ yìí pé àwọn bàtà ló ń kó fún àbáwọn àgbo àbáwọn sílẹ̀ǹtì eléyìí kò lè jẹ́ mùbáràbà owó ni wọ́n kó fún ṣùgbọ́n owó tó ti kó fún ọwọ́n ìjọba awúrà àbí sàdákà àbí tí máa dípò ìkíni kejì wọn láti màláyé sí ike kìí ṣe wúrà làwọn anámá kìí sì ṣe fàdákà níta ná náà lówó lọ́jẹ́ owó ewé ìwé tí wọ́n tẹ òǹkà kan sí lára àwọn akọ́gọ́rùn márùn-ún àwọn akọ́gbẹ̀rún kan tilẹ̀ jẹ́ pé ewéèrè lásán làwọn owó tá a ná yẹn wọn kì í sowó ní pàápàá ṣùgbọ́n gbogbo ìjọba kọ̀ọ̀kan ló gbé agbára wọ tiẹ̀ kíkọ́ máa dówó nà láàrin àwọn èèyàn lọ́pẹ́ tó ti pé ń gbọ́ ọba yá obìnrin náà tún padà darí sí góòlù tàbí sílvà. bákan náà pọ̀tọ́ pápẹ́ àpò àgbàdo àpò ọkà bàbà àwọn àpò ojúrú ilé àwọn àpò fún ẹni tí ọmọ àlọ́ ṣòwò láì jẹ́ pé olùkó fún pọ̀tọ́ àbí kí èyí fi ẹ̀gbẹ́ ẹran nánà ògbélé lórí oníkọlọ tà á náà tó bá tà tán ògùn tó bá jẹ́rì ẹ̀jọ̀ pin wọ́n ti pe lẹ́yìn ní almudaraba almudaraba ọgbọ́dọ̀ jẹ́ pé olùkú kalẹ̀ oníṣẹ́ ni wọ́n á lọ sí ránjọ́ rà máa tà á ìdí ni wípé àlùmọ̀tọ́rọ̀mà yẹn gangan fún ara rẹ̀ ewu ni ewu ni torí pé ìgbà tó bá fi one million fẹ́nìkan oníkọ́mọ ti kòrò sílẹ́ǹtì ewu gidi ni pàtó kówó tó bá tó bá sọ fún ẹ pé òun fowó ra sílẹ́ǹtì lódodo ṣùgbọ́n ibi tí ọkọ̀ tó tó sílẹ́ǹtì ti ń bọ̀ láti ibi tí wọ́n ti ń kó lọ òjò pa símẹ́ǹtì ẹ̀sìn ti mọ̀ ike símẹ́ǹtì àtòkù fún iṣẹ́ rẹ̀ bí ọ̀gá ti gba lílò. wọ́n á ní gbogbo ẹ̀ ó ti di páńkó ó ti òkúta ewu ni. tòkè sọ lọ́sọ́sọ́ bí ọrọ̀ ṣùgbọ́n àwọn ṣe ké báwo ló ti wá gbọ́ bẹ́yẹn. tẹ́ ẹ̀ o gbowó tó ti di péjọ bàjẹ́ torí di eléyìí báyìí ewu ni tó máa di ewu tó nǹkan tó tún á lè mú kéwu rẹ̀ ọ̀pọ̀ lóko sẹ́ni kí ọlọ́sọ̀wò ojú ẹran náà mà lé lórí wọ́n ní ẹ sẹ́gbẹ̀rún márùn-ún sẹ́gbẹ̀rún mẹ́ta ẹlẹ́gbẹ̀rún márùn ọ̀tà sẹ́gbẹ̀rún ẹlẹ́gbẹ̀rún mẹ́ta ọ̀tà tòṣùgbọ́n owó owó ló ń tà láti ilẹ̀ bá kó fún ewu tó wà ń bẹ̀ yóò dín kù yàtọ̀ sí pé wá jẹ́ pé ọjà ló pélé lórí. bákan wọ́n ní òwò eléyìí tí ó kún fún àìmọ̀kan nípa bí ṣe já sí òní àlùmọ̀bá ọ̀rọ̀ bá. ìgbà tí ọdún wa mílíọ̀nù fún nǹkan máa fi sòwò sílẹ̀ǹtì ó lè já sórí ó sì lè já sí àìsórí torí di eléyìí ìtújú wa ń bẹ̀ gan. àsìkò tí wọ́n gbé fún sí níbi ni wọ́n ra sílẹ̀ǹtì láti fi dáńtì ń ṣe one thousand five hundred and ninety naira àwọn ìdè ń ta one thousand six hundred and thirty wọ́n ń jèrè ó lè lò wọ́n jèrè forty forty naira lórí àpò sìmẹ́ntì kọ̀ọ̀kan. owó oúnjẹ wá gbé kalẹ̀ one million ó tó ìbẹ̀sù já bíi tírélà méjì ó tún lé ẹja tó ń lórí àníbi olè àyàn ara lọ́kọ̀ọ̀kan ẹ̀sùn jèrè ogójì ogójì náírà orí rẹ lẹ́wà ní sìmẹ́ǹtì bá wálẹ̀ sìmẹ́ǹtì tí ẹ̀yìn rà ní one thousand five hundred and ninety naira ó ti wá di one thousand two hundred and fifty naira láti ibi tí wọ́n ṣe ń ṣe. tọ bẹ́ẹ̀ bá tún tètè ta à ń bẹ lọ́ọ̀ one thousand àwọn bá ta ẹ wá wo ilé tí wọ́n ti pé lọ síbi kékeré ṣe gbogbo ìgbà máa jèrè ọ̀pọ̀lọpọ̀ ọjà lọ́ọ́ tó ṣòfò ń

ọ̀pọ̀ yẹn wọ́n á kó gbogbo èrè tí wọ́n ti rí lẹ́ẹ̀mẹ́rin gbogbo ẹ̀ lọ́rọ̀ọ̀rùn nínú káràkátà torí ẹ̀ ló ti jẹ́ pé kọjá pé owó là ń fi ṣe òun lọ́sàn torí kó kún fún ewu ewu tó wà ń bẹ nínú owó tí wọ́n ti lọ bá kó kalẹ̀ kò sí ewu tí ń bẹ nínú kọjá pọ̀jà ló kó kalẹ̀ torí owó ó ti fi ká jèrè ńlẹ̀ yóò jẹ́ kẹ́ni tí ń ṣiṣẹ́ ọmọ èwo náà jẹ́ tòun ó sì ṣe é ṣe kọjá sótò bàbá olówó ní òfòrí fa lópin ìgbà tí ìwọ̀n bá ti jẹ́ sábàbí sókò fi wọnú owó yẹn. tọ́lá yẹ kí àpèlúbọ́ mẹ́wàá ló gbé fún un oníkọ́ta iye tí iye tó lè bá jẹ́ òun ọgbà yìí báyìí kí ló lè béèrè tó kí ló fi lọ tó yẹ kó o gbé fún mi ní lọ màá mọ iye mo mọ iye tó lé nígbà tí mo bá tà eléyìí ó fún wa láǹfààní láti mọ̀ kíkéré tá a rí yẹn aláàmọ̀ pin ní mẹ́ta sí méjì ó kó dá nínú wọ́n lówó èmi ó kódà méjì nínú márùn èmi tí mo ti fẹ́ àbá máa pín lọ́gbọ́gba ọ̀kan sọ́kan àbá máa pín ní mẹ́ta sọ́kan àbò olówó kódà mẹ́ta nínú mẹ́rin ẹni tó ṣiṣẹ́ kódà kan nínú mẹ́rin gbogbo iye owó ló jẹ́ tí ẹ̀ bá pé owó lẹ́yìn ti sòwò yẹn kò sí ẹ̀sẹ̀ níyẹn nìkan jẹ́ náà méjèèjì. torí ọwọ́ ló gbé kalẹ̀ èsì pọ́jà ló kó palẹ̀. àwọn tí a máa rí lọ́jọ́ lónìí ó náà nípa àwọn tán lówó díẹ̀ ó lè sọ sẹ́ni tí ò ní tó kíkọ́ mọ́ á kó ọjà lọ́dọ̀ àwọn kọ́ lọ́ máa ta ọjà tó bá kó lọ́dọ̀ àwọn wàá kó lọ ní kó lọ fún àwọn ti tà fún ọ láwìn tó tọ́ bá ti tà tán iye báyìí lọ́ọ́ máa mú wá fún wa bàbá àgbàdo iye báyìí lọ́ọ́ máa mú wá fún wa lórí àpò kọ̀ọ̀kan àti wá gbà bẹ́ẹ̀ wọ́n kó àpò ẹ̀wọ̀ ọgọ́rùn-ún fún ọ wọ́n ní àpò kọ̀ọ̀kan àwọn ta fún ọ láwìn lórí ẹgbẹ̀rún márùn-márùn nígbà tí wọ́n bá gbà tán ẹgbẹ̀rún márùn márùn yẹn iná lọ́kàn mú wá fáwọn ẹgbẹ̀rún márùn márùn yẹn lọ́kàn mú wá fáwọn ìyá wa ti ìwọ kọjá lọ àsìkò tó a bá tà tán wọ́n wá san ẹgbẹ̀rún márùn márùn fún wa a ti mọ̀ pé tó súnmọ́ onáni pátájìrì náà lọ́ padà tà eléyìí wọn kì í pè ní alùmọ̀bá ọ̀rọ̀ bàtà wọn kì í pè ní al-mudaraba ìrànlọ́wọ́ ni wọ́n ń pè léyìn. ọ̀ràn àwọn tó lówó lọ́wọ́ láti wá máa kó ọjà lọ́dọ̀ òun láwìn lórí pé iye báyìí làwọn ta fún ọ láwìn àwọn náà sì mọ̀ pé tọ́wọ́ bá àwọn ta ti bẹ̀rẹ̀ lọ pípẹ́ tó bá dérè wọ́n eléyìí ìran rẹ ní lọ́wọ́ ni kì í ṣe mọ̀bọ́ rọ́bà. èso sí pé tí wọ́n bá tajà yẹn fún ọ lórí ẹgbẹ̀rún márùn márùn ó ti wá kọjá lọ ó tó kó lọ́wọ́ àtọ̀ fún ọ pé ẹ bá padà ta ọjà yìí o látàlé sí iye táwọn àtà fún yín gbogbo iye tí ẹ bá tà èlé iye tá a lẹ́sùn wa ẹ sì ròyìn tó bá jẹ́. a tún wá jọ fún ìlọ́gbọ̀ọ́gba ìrìnàjò ẹlẹ́lẹ́ kí ló fà á torí ni wọ́n kó fún kì í ṣe owó àgbẹ̀kẹ́ olóko fún wọ́n sọ pé kọ́ máa ti ra èrè kọ́ máa ta láti parí ọdún àwọn àti àyọkúrò yìí tá a kó fún ọ nígbà tó bẹ̀rẹ̀ òwò yìí yìí tó wá sẹ́kù ní ọmọ ẹja sí èrè àwọn àjọ máa pín èrè yìí eléyìí ni wọ́n ń pè ní al-mudaraba nígbà tó sírò owó èrè wọ òwò tó fọdún kan ṣe ẹ fún ìdánù yín bá ti ṣe kò lé lórí láti tẹ́lẹ̀ ẹtìrò owó ẹrí pé òfò lọ́wọ́ ní owó yẹn irú eléyìí á wúwo tó bá jẹ́ pé ẹni tí ó ń fowó ṣòwò ọlọ́bàtà tá a ti fòfò oní òfòrí fa yóò san fún lówó àmọ́ tí ọba lọ́wọ́ nínú ẹ̀ ọlọ́run bá kàn mú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bàbá olówó ńkọ́ oní ọ̀sán ara dà eléyìí jẹ́ alùmọ̀ọ́rọ́rọ́. ويكون إن نزل أجيرا في منعها والاضطراب عندما هو tí o bá ti jẹ́ ṣe ọjà la kó fún ẹni tí ọ̀lọ́ tí ọ̀lọ́ tajà ṣùgbọ́n tó bá ń gbọ́jà ni wọ́n kó fún o kó àwọn mọ́tò fún kọ́lọ̀ òkú àwọn aago fún kọlọta òkú àwọn ilé fún kọlọta wọn eléyìí yìí ṣe mùtọ́ra wà ní wọ́n pè wọ́n ní kúrò rẹ̀ bá ṣẹlẹ̀ tó ti kọjá ni wọ́n kó fún yàn yìí gbowó ajẹ́kùrẹ́ tí wọ́n kọjá fún yẹn òtítẹ́ni tí wọ́n gbà lọ́mọ ọ̀dọ̀ wọ́n pé kọ́ bá wọn ta kan mi ọmọ ọ̀dọ̀ lọ jásìn tí ọmọ àwọn tajà yẹn. ilé ìjẹsí ń ti jẹ. torí ẹ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó máa kó fún ọ bẹ́ẹ̀ ajẹ́ wípé àgbà iṣẹ́ gidi sọ̀rọ̀ iye tó rẹ̀ bá jẹ́ àṣírò rẹ̀ kó di sọ̀rọ̀ ṣùgbọ́n ìtọ́dọ́gba jù kìí ṣe kó di sọ̀rọ̀ ìtọ́dọ́gba jù ní kí wàá gbowó sẹ́ títà tó bá ta ìtọ́dọ́gba jù ní pé owó báwọn tajà yẹn wàá gbà kìí ṣe sọ̀rọ̀. وللعامل كسوته وطعامه إن سافر في المال الذي له بال ولن في أقوف وما تسلبه أدي عليه لولي أن يسلبه قبع فإن شاء ما في السلوك ike kọ́ dáṣọ sọ́rùn nínú owó yẹn owó tí wọ́n gbé fún ọ̀sọ́ pé kọ́ máa dáṣọ sọ́rùn náà èyí ti aṣọ tí ọ̀sẹ̀ pé ń ṣe kárí mi o ìjọ kan aṣọ tuntun ìjọ mi aṣọ tuntun kò lè ní ẹ o alájẹrun bí aṣọ ọ̀kan tí ń bùkátà láti máa wọ̀ ká lásọ ọsẹ òwúrúkọ dásọ ńbẹ wọtọ àyàmú wọn sì tún lówó oúnjẹ tí a máa jẹ lálọ àti lábọ̀ lópin ìgbà tí ìlú àti pé inú ìlú ní ti ń rajà ní ti ń tajà táwọn inú ìlú ní ti ń rajà ní ti ń tajà kò sí sọ́kàn àpẹ̀lú aṣọ tí kò sì sí sọ́kàn àpẹ̀lú oúnjẹ tí ó jẹ. ṣùgbọ́n bùkátà pé kọ́ lọ rajà wá lọ́nà jíjìn ó ṣe ń bùkátà pé kọ́ kó lọ sọ́nà jíjìn míì láti lọ tà. ẹ̀ràn kí ló owó ti ẹni tó ń lọ ní pé ń bọ̀ aṣọ tí wọ́n wọ̀ ní àlọ́ àbọ̀ tí ọ̀bá ní ọ̀ràn lórí rẹ̀ pọ̀ dàtí ó sì gbọ́dọ̀ tó pàmìyàn rẹ̀ ni pé ńṣe lòun rìnrìn àjò yìí lọ́nà àti mú ìdàgbàsókè bá dúkìá táwọn fi ń ṣòwò. èdè pọ́kàn fẹ́ lọ rí kù wọ́n fẹ́ mèkù wọ́n fẹ́ lọ mọ kánù wọ́n fẹ́ lọ mọ oníṣà ètò lẹ́yìn. yọjọ pàmìyàn rẹ̀ ni pé òun fẹ́ lọ síbi tó ń lọ yìí nítorí tí àgbégbé olùbàbó táwọn fi ń ṣòwò tọ́lá rẹ pé ń tó gbé lọ́nu ìgbà náà ni ó ṣe láǹfààní láti mú nínú owó bàbá olówó yìí fún ìjọ àṣemú rẹ̀ láti mú nínú owó rẹ̀ fún tí ọmọ àwọ̀ sọ́run. àmọ́ ó ní mo fẹ́ dẹ́kù kábọ̀ àwọn anáwó bàbá olówó ó tẹ̀lé ọ bàbá rẹ̀ fi gbé bẹ́ẹ̀ ni tòtọ́ bá mú kọ́ bọ̀ nínú owó olówó torí eléyìí wàá san padà. kò tó bẹ́ẹ̀. bákan náà olùlọ mọ́tà ń lọ sí hajj ní bá lọ owó rẹ̀ ló ti lọ má dẹni ọlẹ́ni gbèsè. bákan náà ọ̀n lọ síbi tó ń lọ láti lọ jagun jihad kọ́bọ̀ ọ̀gbọ́dọ̀ múnú owó lówó. olùkówó yẹn gbọ́dọ̀ owó tó pọ̀ owó tó pọ̀ rẹ̀ láǹfààní àti inú rẹ̀ ló ti láǹfààní àti náwó jẹ àmọ́ ó kò tó lọ mú tó wá fẹ́ ti gbọ́kùn wọ́n kó three thousand fún ọ fún ọmọ ẹbí ṣòwò ọ̀wá lọ́dà tó ń bẹ̀ ó ti máa jẹun bẹ̀ ẹ̀rọ kí ló ń jẹ oníṣẹ́gbà ọbẹ̀ five thousand ní pílẹ̀sì kan ẹ̀rọ pé alájọrun lè lóyìn bí wọ́n bá ti tó nǹkan ọlọ́run ọlọ́ ojú rẹ̀ ọ̀fọ́ kó tó gbàtẹ́rù lẹ́yìn àwọn tó bá lóòrùn tọ́pọ̀ pẹ̀lú ti láǹfààní bí ọ̀nà òmòwò asọ́tọ́wọ̀ sọ́rùn àti owó oúnjẹ. oúnjẹ yìí gbogbo ẹ̀ wàá máa mú bẹ́ẹ̀ máa lóde wọn bí bùkátà ti ṣe gbà lóde pé mú kó mú pé ẹ̀yìn tó ṣe lu bàbá olówó òkúkú kẹ̀yìn tẹ̀yẹ bá jẹ lẹ́yìn oṣù fò ẹbí òwe àwọn ọ̀daràn ọmọ olówó ọ̀jẹ́ tó irú eléyìí kọ́ ọ. ẹ ṣàkíyèsí ẹ̀rí kọ́ wọn ní asọ̀tọ̀wọ̀ àti oúnjẹ tó ọmọ ẹ̀jẹ̀ lópin ìgbà tó sẹ́yìn ní tó ìwájú ó bọ́ pọ̀ àti dáwọ́ ayọ́ tó rìnrìn àjò nítorí àti wà lọ síwájú tó wù yẹn wọn sọ wípé dandan ní kọ́kọ́ lé fún ọ o tẹ̀lẹ́tẹ́ lómi tó bá jẹ́ òwò pọ̀ owó yín náà mọ̀ pé kílọ̀ máa lọ kọ́lé nígbà tí wọ́n wá sí àwọn èèyàn á pé òfin ẹ̀bí tẹ́kọ́ lọ tẹ́kọ́ nígbà tó ń pé rẹ̀ olé ló fi kọ́ ẹ̀ láwọn lọ́ọ̀yà àwọn olè àwọn lọ́ọ̀yà ti ń dáàbò bo olè láyé òfin ọlọ́run wọ́n á dájú pé ìrọ̀lẹ́ nìkan tó ó sì lọ kọ́lé ọ̀rọ̀ ọkọ ni wọlé onílé ọkàn sọ fún pé bẹ́ẹ̀ ṣe ṣe yọ̀ gbé mi láàmú tó yé kọgbà kọ́kọ́rọ́ lé mi ni. أفعل وإنما يقتصي في السفر البعيد فيما جرى جنة ibi tí ń lọ ọba jìnnà wọn gbọ́dọ̀ dá sọ fún un nísìnyí wọn lọ sóko kódà bí oúnjẹ bí ìlọsí kánú a lè dá sọ fún un tó bá sí kánú ní lọ tàbí ìpòjọ ọjọ́ láàrin wọn kàtí méjì ààbò ti dọ eléyìí òsì náà kankan àtọrẹ náà ní ọwọ́ lọ wọn tàn án ẹgbẹ́. ولا يقتسم عن الربح ربحا حتى ولا يستثمان الربح وبالإثم يرويه حتى ينضى رأس المال أجي سويت الجيري أجي سويت الجيري ìgbà wo lẹ́sọ̀ wá pín rè ó ti dá ilé púpọ̀ ti jèrè ìgbà wo lẹ́sọ̀ pín rè wọ́n lẹ̀ ní pín rè ó dìgbà tí ojú owó tẹ̀sán sòwò bá dowó ojú owó tẹ̀sán sòwò nígbà bá dowó ó ní ìyànnú ojú owó tẹ̀sán sòwò one million ló gbé kalẹ̀ ẹni tí wọn jọ ń ṣiṣẹ́ pé èrè sí wa ó kè sí wọn mílíọ̀n wa ná káwọn máa sí rèé ó nínú wọn mílíọ̀n àtẹ̀rẹ̀ gbogbo ẹ̀ sì wà lọ́jà torí mo tún ti rajà mí ó dìgbà tí ojú owó wa yẹn tọ́ba dúró padà tàbárí one million nílẹ̀ ìgbà náà lásìkò wá fún èrè tọ́jú ìsìlámù dáa púpọ̀ ọ̀dà àfipọ̀ nítorí tí ọba ṣe bẹ́ẹ̀ àyèjàmbọ́ wà. ẹni tó kó ogun ó lè sọ wọn bí ọba bẹ́ẹ̀ fẹ́ mi kan ní tó yà á mi mọ jẹ́rì ara mi dáhùn ẹ̀jẹ̀rì ara rẹ̀ láì olè. ìwà gbọ́dọ̀ mi nìkan nínú owó yín àti mi nìkan pẹ̀lú ẹ̀mí ọmọ àparọ́ fún ọ pé tọ̀ èrè tó ti lé lórí owó níṣẹ́ o ó ti tó sixty thousand àtúntò fáàmù pín ní àmọ̀ pínlẹ̀ yẹn ní two to one two to one jẹ́ kí ni tàbí olówó gba forty thousand òṣìṣẹ́ ọgbẹ́ èlò twenty thousand ìwọ́n wá ń gbèrè ọ̀n tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àtúntò owó ní fún nínú ojú owó ní sí yọ èrè fún ọ nígbà tó bá yọ fún ọ tó dajì náà bá sọ pé owó ti pòórá jẹjẹrẹ ti jẹ wàá lọ bàbá rẹ torí di eléyìí ìsìláàmù sọ pé ẹ fún rè títí tí ojú owó ti fi ara rẹ̀ hàn fowó lè ìgbà náà láti sọ àmọ́ fún rè nítorí la darara wala dirara ìsìláàmù ọ̀fẹ́ kẹ́nìkan yẹn nìkan jẹ́ pàápàá jùlọ ọ̀rọ̀ owó ìsìláàmù mójútó púpọ̀ ó mójútó púpọ̀ ọgbà kásílàf nípa ọ̀rọ̀ owó kíkà lóko ọgbọ́n gidi ni. bóòlù owó wa ń lọ déédéé táwọn owó oníṣẹ́ ń lọ déédéé kò sínú pé ń lọ déédéé bí àwọn ọ̀gá mi gbọ́ ni àmọ́gbọ́gbọ́ wọlé kí n lè yẹ fún mi ń nakọ́lù ọkàn mi ò lè balẹ̀ ni ọ̀rọ̀ owó lélẹ́yìí ẹ má yẹ yẹn sọ pé ó sí lọ́dọ̀ tí ìyàwó rẹ̀ bí wọn tó ń pa màálù méjì. tàbí olówó ìyàwó tí wọ́n dìbò máa kò lè pé wúrẹ́ gan-an olówó tá à ń tó sí ìyàn títí nìkan. ẹni tí a sì pé fúnpá máa lè sòwò òun lọ lórí fáìdà àwọn olè nípa tòwé olówó àtòwé ẹni ọlọ́sàn náà tètè kan wọ́n wa. òun sọ lẹ́ńgbẹ́dọ̀ pẹ̀lú owó tiẹ̀ ìwọ́n sì ń yíra torí ju ilé ìkówó dowó nígbà tó bá dowó ẹ̀fẹ́ àwọn àmọ́ sọ̀rọ̀ èrè. ẹni tó gbọ́ ọ̀dọ́ sọ pé kó wá mílíọ̀nù wá kákà kákà kákà tó bá pé ọkọ̀ síbi kan ọ̀yà owó ikú kojọ́kọ jáde ẹ ti lé jù owó bẹ́ẹ̀ ni Islam ti kọ́ wa rẹ̀ kọ́kọ́ akáná bọ̀ tẹ parí eléyìí wáyà àwọn ọjà tó wà ń ṣọ́ ọgbẹ́ sírò yìí tí wọ́n ti jẹ́ gbogbo èrè ìgbà náà lẹ́wàá lẹ́wàá sàlákì kò bẹ́ẹ̀ ní islam sọ. torí ẹ̀ èèyàn jẹ́ báwọn tó sẹ́yìn eléyìí asáfẹ́ bẹ̀rẹ̀ àlàyé nípa alimusaha eléyìí ti dánilẹ́kọ̀ọ́ mi lọ́pọ̀lọpọ̀ ní nàìjíríà ń bí nígbà yẹn máa ń ṣe. àwọn náà pé mùdọ́rábà làwọn ń ṣe ṣùgbọ́n gbàtà gbé lórí skéèlì ṣẹ̀ríà àpèsè mùdọ́rábà. níṣẹ́ ọlọ́rẹ̀ kan ti tajà lọ́jà ọ̀rẹ́ rẹ̀ yẹ ọmọ nípa òwò dáadáa sọ fún ọ ó rí pé rówó òsì mowó lò náà wa táwọn ọmọ abọ́ fi ṣòwò táwọn ọmọ abọ́ fi ṣòwò. to lausawa ne ka kawo a dinga juya maka kuɗin ta koyawa mamar wasu ṣòwò wọn náà bá ruwó lọ́ba kú fún pàtó bá buwó lọ́dọ̀ rẹ tó bá ti ń di léèrè pé bó lọ́rọ̀ wa alhamdulillah ayọ̀ harka ana dáàmú rìbá owó wa yẹn èrè èrè lásán jẹ tó bá rí pé pé bí oṣù mẹ́ta àbóṣù mẹ́fà kan tẹ́ ti bẹ̀rẹ̀ one million tí wọ́n gbé fún un ọkàlẹ̀ wọ wá ni kó gbé twenty thousand fún ọ wípé èrè owó èrè òwò táwọn jọ ń ṣe ó ní. wọ́n wá sọ fún pé ah twenty thousand tó gbé fún mi yìí báyìí ṣé tèmi nìkan ni àbájọ mi yóò àti ẹnu èyí wá ní tiẹ̀ ìwọ́n tó fowó sówò ẹ ẹ mọ́dàmù ẹ mọ́dàmù tó bá ń jẹun bẹ̀. wọn náà bá wọn sọ ah àtẹkùbọ̀ sáábì onímọ̀ tó ń jàǹbá burúkú ni. tó wọn á sọ fún ẹ wípé ẹ mọ́dàmù ẹgbàá twenty thousand tó bá tún ti lẹ́yìn oṣù mẹ́fà míì ó tún fún ọ twenty thousand wọ́n máa rò pé ọ̀sẹ̀ rárá lọ torí pé ah twenty twenty thousand mẹ́ta mẹ́ta náírà láìsọ̀ ó pè yàn kò pé ọ wọ́n yin ọ̀jẹ̀ ni wọ́n rí pọ̀ ọ̀bọ̀ ọlọ́mọdé àbọ̀ nígbà yìí wọ́n ní pé one million tí wọ́n gbé fún ọ yìí nítorí mi ní kọ́ ọmọ fi ṣe òun náà ní wípé kọ́ ọmọ fi ra bátìrì mọ́tò oríkèbí tá a wà ọjà rẹ̀ ń mú yìí bátìrì mọ́tò lánàá fi rà èyí tó sì máa fi rà ọgbọ́dọ̀ jẹ́ èyí tí wọ́n yẹ rọ ní sí nínú dry cell náà máa fi rà so mọ́tò máa lọ wo gbogbo ìgbà tó yẹ ọjà tó ní kó máa fi rà náà ní fi rà nígbà tó bá di ìgbà tá a dá àlè tó tó sùn láàmà sírò rẹ̀ àlè tó sùn mẹ́ta mẹ́ta láàmà sírò rẹ̀ a lè pọ́ dọ́dún láàmú sírò rẹ̀ nígbà bá tó àwa èlò lówó tí ń bẹ ńlẹ̀ iye báyìí ni ẹ sírò owó ọjà tí ń bẹ lórí àtẹ a sírò gbogbo ẹ̀ a rí i pé owó tá a ti pa lówó kò tí ì ṣe iye tí a fi ń ṣòwò ṣùgbọ́n ìgbà tá a ti mọ́ ọjà tí ń bẹ lórí àtẹ a rí i pé ó pé èrè ó sì tún wọ́n bẹ̀ insha Allah àwa ti sùúrù títí tí owó fi di iye owó tá a ti bẹ̀rẹ̀ owó ìgbà náà láwa pín èrè bàbá ti fẹnu kò sí. àmọ́ kò nídìí kẹ́yìn ọmọ bí káràkátà ń ṣe ń lọ àwọn tá a wà ń di rẹ̀ lámàsírò rẹ̀ jàǹbá ni jàǹbá gidi ó lè ni wọ́n ń pè lẹ́yìn ní Islam. sọ́jà ẹ̀ tó yé wa nítorí àti gbó tán wọ́n gbọ́ ọgbọ́ ni ìwọ́gbọ́dọ̀ wá sí ọ̀nà tí ìgbàgbọ́ sẹ́ni sọ yẹn tí ò ní yòrò owó ni ọjà ni ẹ ti rò wọn papọ̀ tòun ọ̀tá bá fẹ́ rí iye tí ó kó fún ọ gbaná lẹ́wọ̀ àtúnrè àmọ́ pé ẹ lóṣooṣù mẹ́fà mẹ́fà ọmọ wa gba twenty thousand ìjàmbá lélẹ́yìn ẹ̀ ó lè ní wọ́n ń pè nítorí pé tó wọ́n ṣẹlẹ̀ ẹnikẹ́ni tó ń lò ń twenty thousand wá fún ọ ó ti jèrè eighty thousand yẹ́n máa kó two thousand ẹ̀ eh, eh, twenty thousand fún wọn tó bá gba twenty thousand bẹ́ẹ̀ láì jẹ́ pé ọ̀sẹ̀ síro iye owó tó kó fún sí iye èrè tẹ́ jẹ ajẹ́ ipò owó èlé ló ń fún ọ bí ìjà tó yá ní one million ọ̀wá lọ́wọ́ máa gba twenty twenty thousand lórí rẹ̀ lóṣù mẹ́fà mẹ́fà eléyà di kí ni ó di rìbá kìí ṣe wò pé ọjọ́ dòwò pamọ́ lélẹ̀ ẹ̀ ń ṣe rìbá nù. ẹ sì bọ́lọ̀ ń pàdé. àwọn tí tuntun máa ń yára lówó wọ́n sọ pé àwọn yọ níye báyìí àbí àyà mi níye báyìí ọ̀tọ̀ máa ti ṣòwò. nígbà tí wọ́n bá gbowó yẹn wọn á sọ fún ọ pé ìwọ́ wa sọ fún ọ pé owó tó yá wọn yẹn o iye báyìí iye tí a máa san lórí rẹ̀ yẹn kí ni ìdájọ́ rẹ̀ rìbá ni rìbá ni nínú òfin ọlọ́run ọba wa torí di eléyìí báyìí ká sọ́ra fún rìbá torí ká má ba lu òfin ọlọ́run ká má ba tara bẹ́ẹ̀ dẹni tí ó wọ̀ náà ẹni tí wọ́n gbówó fún kọlọ̀bẹ̀rù ọlọ́run ó dòdò ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kọ́mẹ́sì sí jàǹbá ń bẹ̀ rárá. kọ́nà jẹ sí jàmbá ń bẹ̀ rárá. tó a gbọ́nà jíjìn ẹ bá ń ti lọ rajà lẹ́ ń lọ lè lẹ́tọ̀ àti máa jẹun nínú owó olówó. náà tẹ wà náà ni ti kọjá wá fún yín ọ̀gbọ́dọ̀ jẹun nínú owó olówó olowo gbọ́dọ̀ ra nǹkan mu nínú owó olówó amọ̀síwọ́sí kọ́ daṣọ sọ́run nínú owó olówó. lè fún ọ láyé àti mú nínú owó ẹ̀ àti láti lọ ta ọjà. Ilé jẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت ما báyìí olú ẹgbọ́dọ̀ fún mi ṣe àbí ẹni ẹni yẹ kí ó ṣàlẹ̀ ṣàpèjì báyìí ní ẹ̀ṣẹ̀ ìyẹn bákan náà ẹni tí ajẹmọ̀ pé kò ní ara tẹ́lẹ̀ òun náà láti jẹ́ fún olówó pé kó wa láti ní gbóyè kalẹ̀ nípa tuntun yìí kí ni ó máa jẹ kí ni ó máa mu látara ẹgbẹ́ onípọ̀ tó fẹ́ máa jẹ tẹ́lẹ̀ ìlú bẹ́ẹ̀ náà dẹ̀ ni ó ti ń ṣe òun tí ó ń ṣe àwọn ọ̀sán tó wọ́n ní wọ́n ń tẹ̀lé ìgbọ̀n sí àwọn òbí tó bá ti gbọ́n gbogbo tó bá rí káàdì two hundred wọ́n máa fún ní eight hundred eight hundred naira ìjọ tó tí ọba tó bá fún ẹ̀ ní eight hundred ìdí ó ń bá ìlànà ìsáàmù. nǹkan tí ẹni tí a gbowó fún tí wọ́n máa fi ṣe ẹni tí lówó òní ọ̀gbọ̀n nǹkan báyìí àti nǹkan báyìí lọ́mọ sòwò rà lọ́mọ sòwò tà tọ́ba fi lè ya pàṣẹ gbogbo tó bá ṣẹlẹ̀ sówó onífòlìfà tó ń bá wa mọ nǹkan míì tó ń lè fowó yẹn sí tẹ́lẹ̀ rẹ̀ ó sì pọ̀ ju ntí bàbá olówó ń dá márùn lọ kó tètè sọ níwájú rẹ̀ ìta máa fi ń ṣe oníkọ́ fi rewúrẹ́ ẹni tí a fẹ́ gbé fún wọ́n mọ̀ nípa owó màálù nígbà lọ́ máa tó ra màálù pa lọ́ máa ta lẹ́kọ̀ọ́ olùsàlàyé fún ọ yé ó sì gbá wọlé ajẹ́pẹ́ màálù náà wọ́n máa ta àmọ́ wọ́n máa sọ fún pé màálù nìkan máa ta wọ́n bá ti lọ lọ́ọ́ kó rárá fún mi wọ́n padà já sóko oníkòrí pa ọ́ àbẹ̀lówó ẹ̀ ní ìfarada kankan orí ọ̀la láì gbọ́rọ̀ ìjọ bẹ́ẹ̀. àwọn àánú nínú àwọn àjẹ oúnjẹ kúkú lówó tẹ́lẹ̀ náà ni tó ti wá gbàtẹ́ yìí ní kí n jẹ tẹ́lẹ̀ tó ti gbàtẹ́ náà náà nà tó kàn máa jẹ tẹ́lẹ̀ tó ti gbàtẹ́ ní kí n jẹ tẹ́lẹ̀ náà náà nà yóò ti kú tó ti dèrè mọ̀ bá dé ìyá gbowó tiẹ̀ ní. bákan náà wọ́n á àwọn oní wọ́n ń sọ fún yín pé tẹ ẹ bá ṣáàjì two hundred àwọn máa ń sọ di ìlọ́po lọ́nà mẹ́rin sọ́dọ̀ àbí ẹ̀dá ẹ̀rú ń bà wá kọ́mọlọ́jọ́ pẹ́pẹ́ ìdí ni pé owó ló fi ta kó lè bá àjòyè owó ẹlẹ́kẹ̀jì ọ̀dájú pé tó bá ti ṣáàjì two hundred ni wọ́n sọ di eight hundred láì jẹ́ pé wọ́n náà ti àwọn kankan bẹ́ẹ̀ ni àyè ọ̀sán ẹ̀ ní sẹ́yìn kankan ok ní wọ́n á pè ní sẹ́yìn kankan ní ó di eight hundred kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá yẹ kó wọ ọ̀rá fún olùfikùn wọ́n kàn fẹ́ pé yẹn ni àmì ẹ̀sì ẹnu gbọ́dọ̀ ọlọ́ọ̀ tó lè parọ́ fọlọ́ wọ́n á ṣe wo ọ̀wọ́lọ́kùnrin àwùjọ ẹ̀rọ ìnáwó àárín ìmùgbòdà ìṣòro àníyàn ti ẹni pé ọkọ ní kírẹ́dìtì nínú wáyà rẹ̀ ó sì ní kí ẹni tó bá ra tó lọ́ndrẹ̀ òní kò ní kankan àti kọ́ra two hundred òkúta tẹ́tẹ́ hundred ní ọ̀ra àti tí a bá mọ̀ bọ́ọ̀rọ̀ tó fẹ́ sọ hundred òní ká àníyàn ti ẹni pé kírẹ́dìtì lọ rà ọ̀fẹ́ kankan lọ́dọ̀ wọn ṣègbà náà lè so níjà sí wàhálà ẹgbẹ́ mi sì lọ. Wọ́n bá bẹ̀rẹ̀ pé gbọ́dọ̀ lè ní ìlànà ìfọ̀rọ̀mọ́rán ṣùgbọ́n ìtàkà wọn bá nìyí lórí ìlera púpọ̀ tó bá wọlé ọ̀sẹ̀ kan náà ìlú. Àjẹ̀lẹ̀ náà bùkátà tó báyìí ó sì báyìí nígbà tó wọ olówó mẹ lọ́wọ́ èèyàn kí wọ́n sọ̀ra ọ̀gbọ̀dọ̀ ní kọ́bọ̀ nínú owó olówó. Nítorí pé ọlá ti mú kọ́bọ̀ nínú ẹ̀ tẹ́lẹ̀ nígbà tó ń gbówó yẹn fún ọ tẹ́lẹ̀ tó ń gbọ́ ní kó o ti ṣe lòún ṣe ṣe ẹni ìfọkàntẹ́ni ọlọ́dún òfin ṣẹ̀ríà ẹni ìfọkàntẹ́ni ọ. ọgbẹ́njẹ́ tó bá ti lè mú kọ́rọ̀ ọ̀lẹ́ láì gbàyànjọ olówó kọ́dà pẹ̀lú àníyàn pọ̀ dà padà tí ìkẹ́kẹ́ bá ṣe gbogbo owó yẹn ọ̀sán padà ìyẹn ti dé yàǹbá nù. torí ẹ̀ wàtí olówó ń bẹ lọ́wọ́ wa bùkátà kan ti mú wa á lọ bẹ́ni tó lówó yẹn owó yín lọ́dọ̀ orí ọ̀sọ́ ẹ̀dọ̀ ògùn ṣùgbọ́n bùkátà kan tó bá mi ó ń bùkátà owó ẹ dákun ìyọ̀ǹda fún mi kí n yáyé báyìí mọ owó a olóòtú tún ọ rò sẹ́ni rí ni ọ́ kọ́dọ̀ olè sọ fún ọ sí tẹ́ bá fẹ́ lu gbogbo ẹ̀ lọ lò lọ́rọ̀ yẹn mélòó ni wọ́n ti bẹ́ẹ̀ lọ́rọ̀ sọ pé àti owó olówó àti owó epo ní ọlọ́ọ̀tá máa ti kà wọ́n yín gbogbo ẹ̀ lọ lè jẹ́ ẹ̀. wọ́n á ń sọ ike owó tó wà lọ́dọ̀ rẹ̀ owó rẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ kọ́ yọ̀ǹda fún ya wọ́n ti tún ọ wò pé irú rẹ̀ ti lẹ́yìn gbogbo Gracias bí ẹni ẹ̀rọ ọmọ lọ́kùnrin ìgbàgbọ́ ẹ̀. ẹni tí wọ́n gbowó fún nípa wọn ìṣẹ̀lẹ̀ náà yìí wọ́n á gbé kéèkì ta kéèkì wá nípa wọn ti dé ta gbàgbà yìí òun sì ń gbé òkè ọ̀ra kó ní ìdùnnú àti àlọ́ àbójoojúmọ́. ọlọ́run ràn lọ́wọ́ ó tètè máa jí tòtòrí pé tí máa mú nínú owó olówó yóò jẹ́ owó tán o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ayọ́ jẹ naira lọ láàárọ̀ tó gun naira padà ẹ ẹ washington ní ìlú lọ́wọ́ nínú kọ́ wálé máa gbé tòsí ibi tí ó ti máa dùn tàbí tó ti máa dùn tòsí ibi tí ń gbé torí ẹ̀ òṣìṣẹ́ ń tọ́pọ̀ lówó pẹ̀lú pé ọ̀nà jì torí ẹ̀ tí ó béèrè tiẹ̀ náà lọ́gbà mẹ́rì tó ẹgbẹ́ wo ti fi jẹ́ nà. All right. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك